Hébérù orí kọkànlá. ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run nítorí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a ń rí nípa ìgbàgbọ́ ni Ábẹ́lì rú ẹbọ sí Ọlọ́run tí ó sàn ju ti Káínì lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọhùn síbẹ̀ nípa ìgbàgbọ́ ni a ṣí Énókù nípò padà kí ó má ṣe rí ikú a kò sì rí i nítorí tí ọlọ́run ṣí i nípò padà nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀ a jẹ́rìí yìí sí i pé ó wu ọlọ́run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 nípa ìgbàgbọ́ ni abrahamu nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́ ó sì jáde lọ láì mọ ibi tí òun rè nípa ìgbàgbọ́ ni ó ṣe àtìpó ní ilẹ̀ ìlérí bí ẹni pé ní ilẹ̀ àjèjì ó ń gbé inú àgọ́ pẹ̀lú isaki àti jacobu àwọn ajogún ìlérí kan náà pẹ̀lú rẹ̀ nítorí tí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀ èyí tí Ọlọ́run tẹ̀ló tí ó sì kọ́ nípa ìgbàgbọ́ ni Sárà tìkára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ nítorí náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ti ara ẹnìkan jáde àní ara ẹni tí ó dàbí òkú ọ̀pọ̀ bí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀ àti bí iyanrìn etí òkun ní àìníye gbogbo àwọn wọ̀nyí ni ó kú ní ìgbàgbọ́ láì rí ìlérí wọn nígbà ṣùgbọ́n tí wọ́n rí wọn ní òkèèrè réré tí wọ́n sì gbá wọn mú tí wọ́n sì jẹ́wọ́ pé àlejò àti àtìpó ni àwọn lórí ilẹ̀ ayé nítorí pé àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn àti nítòótọ́ ìbáṣe wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn wọn ìbá ti rí ààyè láti padà ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ èyí ìnini ti ọ̀run nítorí náà ojú wọn kò ti ọlọ́run pé kí a máa pe òun ní ọlọ́run wọn nítorí tí ó ti pèsè ìlú kan sílẹ̀ fún wọn nípa ìgbàgbọ́ ni abrahamu nígbà tí a dán wò fi isaki rúbọ ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ní fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ ní ti ẹni tí a wí pé nínú Ísákì ni a ó ti pe irú ọmọ rẹ. ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ nípa ìgbàgbọ́ ni Ísákì súre fún Jákọ́bù àti Ísọ̀ ní ti ohun tí ń bọ̀ nípa ìgbàgbọ́ ni Jákọ́bù nígbà tí ó ń kú lọ ó súre fún àwọn ọmọ Jósẹ́fù ní ọ̀kọ̀ọ̀kan ó sì tẹríba ó sì mí lé orí ọ̀pá rẹ̀ nípa ìgbàgbọ́ ni Jósẹ́fù nígbà tí ó ń kú lọ ó rántí ìjáde lọ àwọn ọmọ Ísírẹ́lì ó sì pàṣẹ ní ti àwọn egungun rẹ̀ nípa ìgbàgbọ́ ni àwọn òbí Mósè pa á mọ́ fún oṣù mẹ́ta nígbà tí a bí i nítorí tí wọ́n rí i ní arẹwà ọmọ wọn kò sì bẹ̀rù àṣẹ ọba nípa ìgbàgbọ́ ni Mósè nígbà tí ó dàgbà ó kọ̀ kí a máa pe òun ní ọmọ ọmọbìnrin Fáráò ó kúkú yàn àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀ ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tí ó pọ̀ ju àwọn ìṣúra Íjíbítì lọ nítorí tí ó ń wo èrè náà nípa ìgbàgbọ́ ni ó kọ Íjíbítì sílẹ̀ ní àìbẹ̀rù bínú ọba nítorí tí ó dúró ṣinṣin bí ẹni tí ó ń rí ẹni àìrí nípa ìgbàgbọ́ ni ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbùwọ́n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pupa kọjá bí ẹni pé ní ìyàngbẹ ilẹ̀ tí àwọn ará Egypt dánwò tí wọ́n sì rì nípa ìgbàgbọ́ ni àwọn odi Jẹ́ríkò wó lulẹ̀ lẹ́yìn ìgbà tí a yí wọn ká ní ìjọ méje nípa ìgbàgbọ́ ni Rahabu panṣágà kò ṣègbé pẹ̀lú àwọn tí kò gbọ́ràn nígbà tí ó tẹ́wọ́ gba àwọn amí ní àlàáfíà èwo ni èmi ó sì tún máa wí sí i nítorí pé ìgbà yóò kùnà fún mi láti sọ ti gídíọ́nì àti bárákù àti sámsónì àti jẹ́fta ti dáfídì àti sámúẹ́lì àti ti àwọn wòlíì àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba tí wọ́n ṣiṣẹ́ òdodo tí wọ́n gba ìlérí tí wọ́n dí àwọn kìnìún ní ẹnu tí wọ́n pa agbára iná tí wọ́n bọ́ lọ́wọ́ ojú idà tí a sọ di alágbára nínú àìlera tí wọ́n di akọni ní ìjà wọ́n lé ogun àwọn àjèjì sá àwọn obìnrin rí òkú wọn gbà nípa àjínde a sì dá àwọn ẹlòmíràn lóró wọ́n kọ̀ láti gba ìdásílẹ̀ kí wọn kí ó lè rí àjínde tí ó dára jù gbà àwọn ẹlòmíràn sì rí ìdánwò ti ẹ̀sín àti ti ìnà àti jù bẹ́ẹ̀ lọ ti ìdè àti ti túbú a sọ wọ́n ní òkúta a fi ayùn rẹ́ wọn sí méjì a dán wọn wò a fi idà pa wọ́n wọ́n rìn káàkiri nínú awọ àgùntàn àti nínú awọ ewúrẹ́ wọ́n di aláìní olùpọ́njú ẹni tí à ń dá lóró àwọn ẹni tí ayé kò yẹ fún wọ́n ń kiri nínú aṣálẹ̀ àti lórí òkè àti nínú ihò àti nínú ihò abẹ́ ilẹ̀ gbogbo àwọn wọ̀nyí tí a jẹ́ ìrere sí nípa ìgbàgbọ́ wọn kò sì rí ìlérí náà gbà nítorí Ọlọ́run ti pèsè ohun tí ó dára jù sílẹ̀ fún wa pé ní àìsí wa kí a má ṣe wọ́n pé.